أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama a ọlọ́run ọba alágbára àwọn ìgbìyànjú lọ́sàn-án lóru látara ká lè gbàgbọ́ yé ẹ̀sìn kó lè jẹ́ pé ẹ̀sìn ọlọ́run ni yóò borí kọ́lọ́run má dùn àníládàá rẹ̀ kọ́lọ́run kó wá jẹ́ kí ìgbàgbọ́ òdodo wa kó jẹ́ kó máa lékún kó má jẹ́ kí mánì wá yòrò la haula wala quwwata illa billahi al-aliyyil azim lẹ́yìn bíi àwọn ọjọ́ mélòó kan tí a fi láǹfààní àti ṣe ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àti ìbẹ̀rẹ̀ padà látòní lọ àti ìbẹ̀rẹ̀ padà tí ìjókòó náà sì máa lọ. bí oṣù Ramadan bó ṣe ń kanlẹ̀kùn gbogbo wa ni ẹjẹ́ á máa múra álẹ̀ di Ramadan so Ramadan náà kò tó oṣù kan mọ́ tó kù báyìí. so ohun tó túmọ̀ sí ni pé gbogbo prógrámù tó kù tá a ṣe sí i lẹ́yìn ètò níyì kò ju mẹ́ta lọ mọ́ so lẹ́yìn òní yìí a ṣe jímọ̀ mẹ́ta sí i pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lẹ́yìn jímọ̀ mẹ́ta òun jímọ̀ kẹrin tá a bá wí inú Ramadan láti wà so kálukú wa pàápàá àwa tí a jẹ́ obìnrin gbogbo àwa tí a bá jẹ Ramadan fourteen thirty eight fourteen thirty nine ni òtòṣù kan mọ́ tó kù yìí ẹ jẹ́ ká san àwẹ̀ wa àwọn tó bá já sí pé ìyàwó wa ló jẹ àwẹ̀ láti last year ìyàwó Aisha radiyallahu anha òun náà ti gbàdí ìfìwà pé ànábì máa ń pé ó máa ń ṣẹlẹ̀ tó já sí pé òun ò ní láǹfààní àti san àwẹ̀ tóun jẹ òun máa ń láǹfààní àti sanu ṣàbán torípànàbí àṣàlám nínú àdíìtì tí yàwá Aisha gbà wá ó lànà bí ò kí ń gba àwẹ̀ oṣù kan tán àyàfi Ramadan kéde gba àwẹ̀ pọ̀ nínú oṣù kan àyàfi Sha'ban ó ní kódà kánà yasumu kulla anabi sallallahu alaihi wasallam a máa fẹ́ gba oṣù Sha'banu ta a máa fẹ́ gba gbogbo ẹ̀ gan so torí pé Ànábì máa ń gbààwẹ̀ púpọ̀ yẹn tí máa ń jẹ́ ọkọ̀ rọrùn fún ìyàwó Aisha náà òun náà lè jọ àná bíi pé èmi náà jẹ àwẹ̀ márùn lọ́dún tó lọ méje mo jẹ mẹ́fà mo jẹ mẹ́rin mo jẹ mẹ́wàá mo jẹ mẹ́ẹ̀ẹ́dógún ni ṣùgbọ́n àwọn táwa náà bá jẹ àwẹ̀ báyìí kálukú Yorùbá ò ní òkùnkùn ní ẹ̀kọ́ kó nínú ọmọ ṣe kíni o kó mọ̀ mọ̀nú gbogbo àwa tá bá jẹ àwẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú àti san kọ́lọ́n kó ṣe ọ̀rùn fẹ́nìkọ̀ọ̀kan wa àwa tá a jẹ àwẹ̀ náà ẹ jẹ́ ká gba àwẹ̀ púpọ̀ nínú oṣù ṣàbán anábì máa ń gba àwẹ̀ púpọ̀ sallallahu alaihi wasallam nínú oṣù yìí láti fi múra álẹ̀ di Ramadan láti fi wójú rí Ọlọ́run bàbá sọ́lé àlùfẹ̀mín àwọn tiẹ̀ tó ṣàlàyé gan wọ́n ní ẹ̀rí pé ààwẹ̀ tá a máa ń gbà nu ṣàbánù yẹn òun ló dàbí iná fìlà ṣáájú ọ̀ranyàn mẹ́fà tá a máa ń gbà nínú oṣù shawal òun ló dàbí náfìlà tá a máa ń ṣe lẹ́yìn ìkíni iṣẹ́ ọ̀ràn yẹn ẹ rí i pé ìrun náà ó ní náfìlà ṣáájú ó ní náfìlà lẹ́yìn ájì ó ní náfìlà náfìlẹ̀ náà ní wúmúra onímúre sọ̀ràn yẹn tó bẹ́ẹ̀ náà ni ká gbààwẹ̀ nínú ṣàbánù yìí ìyẹn dáa ó fẹsẹ̀ rinlẹ̀ pọ̀ ju àwọn àdíìsì rọ àwọn àdíìsì àgbélẹ̀rọ àwọn àdíìsì tí wọ́n ti gún bánà rẹ̀ léṣo gidi táwọn àáfàá máa ń kóòtì nínú rajab pé ẹ̀ ń bá gba ẹyọ kan nínú rajab irú omi báyìí ni ó mu ẹ̀ ń bá gba mẹ́ta irú tí ó ṣẹlẹ̀ sí rẹ̀ ẹ̀ ń bá gbogbo àwọn àdíìsì àgbélẹ̀rọ yẹn ó máa ń pọ̀ nínú àwọn oṣù ṣùgbọ́n kò náà tó ti máa ń o káwa náà gbìyànjú ọlọ́run yóò ṣe rọrùn fún wa. yàtọ̀ sí ká gbààwẹ̀ nínú oṣù ṣàbán ká máa múra lẹ̀ di Ramadan àwọn aṣíwájú rere lọ fún wa tàbí máa múra lẹ̀ di Ramadan ó pọ̀ ara ẹ̀ ní kẹfẹ́rọ́tùl istigfar gbogbo àwọn nǹkan bú tá a bá rí pàǹṣe ẹ̀jẹ̀ á máa tú bá báyìí kọ́mọ̀ jẹ́ pààtàn bá ẹ̀ṣẹ̀ wọnú Ramadan ẹ̀ṣẹ̀ kìí jẹ́ kéèyàn orí tọ́lọ́run ṣe èèyàn ọ̀fẹ́ jí lóru yóò nira fún èèyàn ọ̀fẹ́ tìlàwà Kùránì ìṣòro ló máa jẹ́ fún èèyàn fẹ́ sàskárù àárọ̀ àskárù rọ̀lẹ́ kò ní rí ṣe kódà èèyàn fẹ́ ṣe sọ́dákọ̀ yóò nílá láti mówó ẹ jẹ́ ká gbìyànjú ká túbà ń bi àwọn ẹ̀ṣẹ̀ wa kálukú máa ń tó ń ṣe tí ò da ọmọ ń tó ń ṣe ní kọ̀rọ̀ èmi náà máa ń tí mò ń ṣe ní kọ̀rọ̀ gbogbo ń tọ́ ọ bá ń ṣe ní kọ̀rọ̀ yẹn tí ò da ká jáwọ́ ńbẹ̀ ká túbà lọ lọ́lọ́ nínú oṣù yìí wọ́n máa ń pa àwọn àfáà mi àmọ́ pé ní ṣáàrù lè kúrọ́ọ̀ oṣù àwọn tí máa ka kùránì púpọ̀ wọ́n fẹ́ ká tó máa ti fi kùránì mọ́ra bẹ́ẹ̀ láti Ramadan ńlá sí a ẹlòmíì ọkọ̀ ka kùránì kankan ìjọba lóde yàásín yọ̀ọ̀ka yàásín òde sáwákà ìjọba yọjú <laughs> àbóde wákíà níjọ́ tó di ọ̀bá ti yọjú òun àti kùránì ń jà so ìbádá kan parí ìjà yín báyìí kírú ẹni bẹ́ẹ̀ kó tètè máa ṣe kíni kó tètè máa ṣe tìláwà kọ́lọ́n kó jà sórí rẹ̀ bákan náà ká máa fi sọ́dá kọ̀ọ̀kọ́ra ká ti máa gbìyànjú àti máa ṣètọrẹ àánú tó fi já sí pórí ẹni rọmọdọ́nà máa dé bá wa tá a tún fi rí tọrọ àánú ṣe bákan náà gbogbo owó tó o bá jẹ́ èèyàn ń gbèsè ọjà èèyàn lówó a rí kápá àwọn aṣíwájú rere tí wọ́n lọ fún wa wọ́n máa ń san gbèsè púpọ̀ nínú oṣù tí wọ́n bá sanwó mi èmi sanwó rẹ̀ ẹlòmíín náà sanwó tiẹ̀ kálukú wa ó bẹ̀rẹ̀ ààwẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú dùnnú àwọn ìjọba kálá abára àwọn àáfàá tí wọ́n bá lè bá ní ṣe wáàsí fún wọn kán tètè san gbogbo owó tán bá jó òṣìṣẹ́ kán má jẹ òṣìṣẹ́ lówó wọnú Ramadan náà kán lè fìdùnnú gbáwẹ̀ kó lè já sí pé wọn ò ní sẹ́fún nígbà téèyàn bá jẹ́ ọ́ lówó ó sì máa ronú pé ẹyin tí ì bá ṣe pé ọ̀yọ́ sì tọ́jẹ́ mi lówó báyìí o tí ì bá ṣe èkìtì tọ́jẹ́ mi lówó o ò ní ronú ọ̀ṣun tọ́jẹ́ mi lóṣù márùn lọ́fà ọmọ pé tó o ti náwó rẹ tán tí nǹkan ọ̀bà wa tó jẹ́ ó ronú sí kíni o ibòmíì ṣùgbọ́n o rí pé o ní di twenty thousand wọ́n sì jọ ní sálárì eighty thousand ọkàn rẹ̀ ó wà ń bẹ̀ gbogbo àwọn tọ́jà àwọn èèyàn náà lówó nínú ẹ̀yìn tẹ́ ń ṣèjọba ẹ̀yin náà dówó àwọn èèyàn padà ẹ̀yin òṣìṣẹ́ aládàáni irú àwa táwa náà ní sùkúù má jẹ́ tísà lówó wọnú rọ̀mọ̀dán náà ẹ̀yìn náà kúrò pé a ti ti wọlé wọlé ọ̀wá sanwó àwọn rẹ̀ jẹ́ pé ọmọ fi adìẹ fi bẹ̀rẹ̀ àwọn ọmọ wa banújẹ́ ní ọlọ́run níjọ́ àrítọ́ra díẹ̀ wọ́n bá amádìí ẹ̀kan wá sùkú yọ́ fà díẹ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ebi ń pa wá ọlọ́run ní jí ó yó ìwọ tọ́já sí pé iléeṣẹ́ petrol ló ní àwọn tí ń bọ́ ṣiṣẹ́ ń bẹ̀ fún ọ lówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀ǹtráktọ̀ gbogbo àwọn tẹ́ ẹ gbà síṣẹ́ ẹ̀sanwó wọn nu ṣàbánù kálukú ó lè fi ìdùnnú bẹ̀rẹ̀ kíni Ramadan ẹ lè wọnú àwẹ̀ lẹ́ni tí ọ̀jẹ̀ gbogbo àwa tá a jẹ gbèsè ọlọ́run bá ní san wa. jama tó bá wá rí bẹ́ẹ̀ Tira jẹ́ àpàdà sínú tíra mìíràn ájúlì mọ́mìn tíra èyí ń lọ ibi tá a fà bá wa dé dúró òun náà ni mìíràn ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run ìṣesí àwọn ẹni ọlọ́run ojúpọ̀nà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ṣe máa ń jìnnà sí nǹkan tó bá jẹ́ àrámù nǹkan tó bá jẹ́ èèwọ̀ níta ọkọ̀ tá a ní òda bí wọ́n ṣe máa ń jìnnà sí. a ti ṣàlàyé nípa kéèyàn tẹ nǹkan lọ́dà yálà ẹranko ewúrẹ́ la tẹ̀ lọ́dà ni ẹrú àwọn tí wọ́n máa ń tẹ ẹrú lọ́dà láyé ìjọ nígbà bá tẹ̀ lọ́dà kò ní lè báyàwó ọba sùn kò ní lè báyàwó ọ̀gá rẹ̀ sùn kò ní lè ṣàṣemáṣe pẹ̀lú ìyàwó ọ̀gẹ́ wọn á bá tẹ̀ lọ́dà òdìdí èyí wọn kà straight ẹ̀ kò ní lè súnmọ́ obìnrin mọ́ tí eku gbogbo ohun tó lè dọmọ lára rẹ̀ wọ́n ti pálapà sáyé gbogbo eléyìí bí ò ṣe dá àbá gé nǹkan létí àbá ń fìyà jẹ nǹkan lọ́nà àbòsí àti ní kọjá àlà ní ìgbẹ́rùgbọ́n rí sí tọ́lọ́hún a ti ṣàlàyé gbogbo eléyìí fún wa kò bófin ọlọ́run ọba mu. àáfàá wa ní àlìjìdálù wàlmírà ẹ̀rí àwọn nta tó fẹ́ gbé yẹ̀wò nínú àwọn nǹkan tí ò dáa <clears throat> nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa gbéjù sílẹ̀ òun náà ni ìmọ̀ ṣàríyànjiyàn ìmọ̀ lọ́kìtì lórí ọ̀rọ̀ ìmọ̀ ṣàgídí kéèyàn jẹ́ aládù ẹni tọ́já sí wípé alágídí sọ́jà ni alájà ń gbilà èèyàn ẹni tọ́já sí wípé tí bá wọn èé là á wàlẹ́ tẹ́ bá lára yóò ti sàyín ládàá lórí ni o yóò ti sàyín ládàá ẹ̀yà èdè sàsẹ́yìn fún kọ́mọ sàyín ládàá ó ní wàlẹ́ máa fọ́ búlọ́ọ̀kù mọ́ yín lórí léèyàn hmm? ò ṣe gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bákan náà àtàwọn tá a bá kó ìdájọ́ lé lọ́wọ́ àwọn tá a ní ẹ̀yìn ẹ máa jẹ́ àlòkù dọ́ọ̀tù àwọn tá a wá fi wọ́n ṣe wùkálà ẹ̀yìn ẹ di ọ̀rọ̀ ìdájọ́ mú báwọn náà sì gbọ́dọ̀ jẹ́ nìkan tí ò ní jẹ́ni tí ó wà controversial gbogbo eléyìí òun làáfàá wa Mustapha Murad Subuhi òun ni wọ́n kó jọ síbì kan bàbá ní kílẹ̀ rí wa wọ́n lọ́lọ́run ọba ń sọ nínú súrọ́tul Baqara áyà 204 dáyà 205 ọlọ́run ọba ń sọ nípa àwọn èèyàn kan àwọn tó já sí pé wàmínà nàásì máa ń yọ òjìbò kakọ́ ó lò ó fi láhàyà àti dùnìyà wàyúṣe dùn lọ́ọ́ àlàmà fi kọ́lbìhì wàhùwà aládùlẹ̀ kìsọ́m ọlọ́ni wa anábì sallallahu alaihi wasallam ó rí pé wàmínà nasi àwọn èèyàn kan bẹ àwọn tá à ń sọ yìí man yu'jibuka qawluhu fil hayati duniya àwọn ẹlẹ́nu dídùn nìyẹn àwọn ẹlẹ́nu dùn rò fọ́ agẹ̀dọ̀ ọwọ́ ṣeéṣe kí ni. Ah, ó ṣe é gégé dú àwọn tá à ń sọ yìí yu'jibuka qawlu filhayati duniye ọ̀rọ̀ tí wọ́n bá sọ láyé ẹ sì máa nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ yẹn ó sì máa jọ yín lójú ọ̀rọ̀ yẹn ó sì máa nítumọ̀ sí yín whereas nǹkan burúkú ló ṣe kí ni ló wà lábẹ́ rẹ̀ àwọn olóṣèlú nàìjíríà wọ́n kó síbẹ̀. Si 2018 la wà yìí a wà ní April àmúra rọmọdọ́nà táàbà erí may yóò kọ̀dún kan tí wọ́n ṣe kí ni tí wọ́n á dìbò àáfàá àsìkò yìí lọ́ọ́ mọ̀ wá lóríṣiríṣi nǹkan ọ̀rọ̀ àwọn tẹnu wọn mọ̀ dùn àwọn tí ó sọ pé tẹ́ ẹ bá dìbò fóun òun ó ṣe tán kí gbogbo yín ẹ mọ fòlófòló gbádá láì bàálù ẹ sì ní jábọ́ kí láàmú wá gùn ẹ̀yìn mọ̀ wọ́ọ́rì òun ó ṣètò òun ni yọ́ máa gbé yín báyìí ni wọ́n máa wò yín lọ ẹ̀ sì ní jábọ́ òkú gbádálẹ̀ ìdìbò ẹ̀fọ́ ó lé níbi tóun ó ṣe é dé ẹ̀ ní san náírà kan fẹ́ kọ́ àwọn ọmọ yín mọ́ ó lé ní kódà ibi tíjọba òun ó dé tẹ́ ẹ bá fẹ́ tọ̀ òun lòun ó máa fàtọ̀ kúrò lára yín tẹ́ ẹ bá tún fẹ́ jẹun gan àtọ̀ máa gbóúnjẹ sí yín lẹ́nu tẹ́ ẹ bá fẹ́ sùn gan àtọ̀ bá yín tẹ́ bẹ́ẹ̀ di gbogbo yín pátá wàmínà náà sì. من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو wa huwa aladdul khisam ọlọ́run láwọn tá à ń sọ yìí nílé ayé ni o ọ̀rọ̀ òun ò lè ta lọ́dọ̀ òun ọlọ́run àfà ọlọ́run ọba ń sìn wa nígbẹ́rẹ́ pàkọ́ àsáwọn èèyàn kan bẹ agbọ́dọ̀ sọ́ra fún wọn tọ́ ọ bá ti rá wọn tẹ́nu wọn dùn jù wà lá àwọn èèyàn nu sọ́ra fún wọn irú wọn àáfàá wọ́n lè lu àáfàá ní jìbìtì <laughs> wọ́n lè lu lèmọ́mù ní jìbìtì wọ́n ò lágbe kalẹ̀ débi pé tó fi fọ́ọ̀lù sínú páńpẹ́ wọn ò ní mọ̀ pé imam ẹni pé mi náà wà láì mùsùlùmí ni mí masha allah la quwata illa billah yóò tún pè dára tó ní pé eléyìí mọ̀ mọ́ kéwù gan o mi ò lè lu yín jìbìtì kódà bó ṣe wà ní súnà lèmi náà máa ṣe ọkàn rẹ̀ ó ti á balẹ̀ sí àáfà yóò lù ọ̀n jìbìtì ó lè níṣẹ́ rí tẹ́ bá ti kówó síbi bísínẹ́sì wáyé a máa lọ fẹ̀rẹ̀ ran léyà màálù àti àgbo ni tá a bá ti parí bísínẹ́sì yẹn lórí half million tẹ́ ẹ bá fi ilẹ̀ ẹ máa gba two hundred and fifty thousand ẹnu wọn wàá dùn àwọn ní GNLD wọn dùnú fáwọn èèyàn àwọn ní tìǹṣì àwọn ní Western Solution àwọn oní mo gbé mo mmm mo gbé mo kú mo dáràn nígbà tí owó wọn wọ̀ gbó àáfà wọn bu wọn bu sẹ́kún sẹ́gbúrò wọn mọ́ ọlọ́wọ́n aláwọn èèyàn yìí ọ̀rọ̀ wọn mọ̀ wá ṣe yín léèmọ̀ ọ̀rọ̀ wọn wà ní tyson tán bá ti ń sọ yọ ọmọ wọnú etí yín nílé ayé lásán ni wọn à lè rọ́ọ̀lọ́ nǹkan jẹ ṣùgbọ́n torí pàwọn mùsùlùmí kan wà fẹ́ gbọ́n àwọn tá a bá bẹ̀rù pé n tẹ́ ń sọ irọ́ wà ń bẹ̀ irọ́ gan ni gbogbo tẹ́ ti ẹ̀ ń sọ yìí láti wá jẹ́ pé nínú wọn bẹ ẹ̀yin tó tó kù tẹ́ ẹ tó gbọ́n tẹ́yin ọ̀tẹ̀lé gọ̀rìgọ̀rì yìí náà tẹ́yin ọmọ tẹ̀lé wọn ní tẹ̀lé afọ́jú ẹ̀yin ṣe làákàyè wọ́n tó wá fẹ́ kó ẹ̀yin náà sínú ọgbẹ́ kí wọ́n máa wá ṣe wáyú ṣe ìdúnlọ́ọ̀ àlàmáfẹ́ kọ́lbẹ̀ẹ́ wọ́n máa wá fọlọ́run sẹlẹ́rì wàláì wàláì ṣúmẹ́bì láìlẹ̀ ṣí láìlá ìláwà tẹ́ ẹ bá rí ìmáàmù tẹ́kínò nígbà tó bá wàá dá sí bísínẹ́sì yẹn ìlójú ọmọ ọgbọ́n pàjẹ́rò ṣe rí ìmáàmù Nokia ìgbà tó bá wàá dá sí bísínẹ́sì yẹn ìlójú ọmọ ọgbọ́n Land Cruiser ṣe rí ìmáàmù Itel tó lòun ọ̀bá wa ṣe ẹsẹ̀ ló ń rìn lóní ìwọ náà wà ní ìmáàmù ìmọ̀mù gẹ́nẹ́ kan náà wọ́n sá dànù fún ọ ìkan wá gbá wa báwọn ní sùpọ̀ ọ̀dọ̀ mi ó sì gbá gbogbo àwa tí sà ṣùgbọ́n ó tọ́gbà wọ ọ̀pọ̀ ó fi làákà ìkan five hundred naira lọ gbá wa <laughs> wọ́n láwọn máa ń yẹ nǹkan kan wò tọ́jẹ́ mọ́ mẹ́díkà àwọn bá yín wo gíní àwọn àmọ̀kẹ́ ẹlẹ́tìlẹ́ ṣe blog group kẹsẹ̀ genotype nǹkan márùn láwọn máa bá yín ṣe àwọn wo blog group àwọn wo genotype àwọn wo kíní kan hiv positive ọ́sà ka gbogbo àwọn wo tuberculosis àwọn wo tetanus ọ́sà ka gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà pé yàrá àsùkú táwọn náà ní science teachers <laughs> èèbó làwọn tó gbá wa yìí ń sọ o wàhálà èèbó wọ́n ní ká kọ́ ọ́nà ní pé ìsìn NGO program owó tẹ́ fẹ́ gbà five hundred naira kéré wọ́n ní ká má wọ̀rí owó yẹn làwọn fi ṣe gbogbo nǹkan yẹn èèyàn àkó kọgbọ àwọn sáfù wa àkọ wọn síwájú àfilẹ́ta ẹ̀dì skul kọ́ fàámù lọ fún ọ̀dà àwọn ìjọ àwọn a máa rà wọn ní ìjọ kẹlò <laughs> àbá gbogbo abásáré dá five hundred naira wọn kówó wa lọ tí wọ́n bá wa lọ́la ló kù a pe nọ́mbà àwọn ò gbé mọ́ mo ní wọ́n tó lo dídí àwọn tíṣà wọ́n láwọn fún wa ní water guard àwọn fún wa ní kinní kan wọ́n ní ṣe wọ́n ní pọ́wọ́ yẹn gan láti fi kọ́mọ̀ jẹ́ pọ̀fẹ́ tó bá jọ̀fẹ́ àwọn èèyàn ó ti pọ̀ jù ṣùgbọ́n àwọn tó bá lè dá five hundred naira àwọn làwọn NGO yẹn máa fún àwọn kan ló ń sponsor rẹ̀ láti Amẹ́ríkà àwọn kan sponsor àfa àlàbà wọ́n pín ní ọlọ́run àmọ̀dúgbò ẹjọ́ ìjẹ́jẹ́ five thousand ẹni táwọn wí ẹnu ẹ̀ dúró débi èèbó lọ́sọ̀ọ́ èèbó ó móbìnrin lẹ́yìn òun ọkàn ó móbìnrin lẹ́yìn wọ́n gbá id card orí ibu wèrè kan sápò wọ́n tó bá id card yẹn tàbí lọ́dọ̀ kí wọ́n tó ó kọ charitable foundation yẹn kíní kan charitable kíní kan and children wọ́n sàtọ̀ fọkọ̀ àwọn méèké ti àwọn fókọ̀sì ogun aráàlú pàápàá méèké àtòbin àwọn ń sàánú kíní my i'm representing my organization tí n bá ti lè fókọ̀sì kùtì náà kó ń sìn wọ́n bá yín send water guy wọ́n bá yín ṣe gbá àfà ó bá dijọ́ tó yẹ kọ́ wá àárí àwọn sáàbù ní àmọ̀rọ̀ ọkùnrin mú ni ọ̀nà wọn lè pọ̀ nígbà ọ̀tẹ́yìn ọ̀sẹ̀ kan táàrí wọn ní ṣé pé ẹni wa a bá pè àáfà kò gbé nọ́mbà mo tún send gbé if you do fún àáfà kò reply later lọ mọ́ ẹmu tí wá observe kọ́ wa nìkan kọ́ ló gbá ó tún gbá àwọn sùkúù kan náà tí ó ní káwọn náà kọ́ kọ sí orí lẹ́tà headed paper wọn ó kọ tí wọ́n ló fi hàn èmi tèmi rò pé ah eléyìí gbọ́dọ̀ rí i èmi náà ti kọ́ kọ tèmi yóò tún fi lẹ́tà headed tèmi náà ṣe kí ni o yóò tún fi gbá àwọn kan ah, àtijọ́ náà mo ti wà very careful mo wá ẹsẹ̀ mọ̀ sí mọ́ lẹ́tà head pé ah wà láì téyè káàkún lẹ́tà head yìí nǹkan ńlá ni má fi lẹ́tà ẹ̀dì ẹ̀kọ́ lẹ́tà àfòjọ́ èèyàn kan ó ní ọkọ recommendation fún òun ọmọ dáadáa mọ́kọ recommendation fún o tó o bá mú yàn wá lọ́dọ̀ mi usaz ẹ bá ń kọ èyí ní kọ́ fún un tó yẹ pé wọ́n ti mọ̀ mọ̀ àjọ máa ń wá wá sí mo tún mọ̀ délé wọn bá kọ́ ló fi recommendation mi rọ́ọ̀bù ní báǹkì kan ní pé sùkúù tó kọ́ fún ẹ lọ́mú wá ó ní àjẹ́ káwọn náà lè ní án jẹ́mọ́ recommendation kí yóò tó rẹ́kọ́ ó rí pé àwọn àfáàtàn mo máa wọn àfáwọn kan bàdà wọn ò recommendation fún ọ tí wọn ọba mọ̀ wọn wà ọwẹ́ ń tán mọ̀ tọ́ mọ̀ tí ó fọ́ lọ́nbúra pé wà láìyàn dáadáa ni ọ torí pé tẹ́síkíyà ìwà tẹ́lẹ̀yàn dáadáa ni ọ tó dé Saudi tọ́ ọlọ́run jalè bó ṣe ń kó nǹkan kàbá ló ń kó tí mọ́sálásí ànábì ló ń wọnú ṣọ́ọ̀bù àáfà tó ṣe tẹ́síkíyà fún ọwọ́ wọn lè wá gbé Nàìjíríà tó bá jásí pé pẹ̀lú Saudi bóyá ó kan wọlé fún àáfà ó lè tàmí ó lè wà terminated sẹ́yìn a máa sọ dédá náà lẹ́tà ẹ́ẹ̀dì tá a kọ́kọ́ sí òǹdò níyì ọlọ́ọ̀lọ́wọ́ yẹn sùkúù yóò tó fi lẹ́tà ẹ́ẹ̀dì tiwa náà tí yóò tó fi ká obì ó fi tàwọn kan ká obì lọ́dọ̀ tèmi lèmi náà ti rò pé à kíní ìgbọ́dọ̀ rí lè bọ́dọ̀ àwọn sùkúù ńláńlá kọ̀ọ̀kan náà ti fẹ́ ti lọ gbá five hundred tí ẹ̀ bá ní sáàfù twenty ní ìsìn ten thousand nù sẹ́yìn pé lẹ́yìn kò lójú kòkòrò pọ̀ tó bá gba ten thousand bíi ẹ̀yìn ní sáàfù mẹ́wàá five thousand tó bá gbọ́dọ̀ ní sùkúù twenty lójúmọ́ àárín ọ̀sẹ̀ kan ní èsì iṣẹ́ wọn ó ti bóun ti gbá yín don't be surprised àárín ọ̀sẹ̀ kan lórí tó lé ní half million yóò sì change the number ẹ bá fi kọ́ bá ní lọ́mọ́ ṣùgbọ́n níjẹ́ ọlọ́run bá léyìn tó pàdé ẹ̀ téèyàn bá dojú ẹ̀ mọ̀ yóò sì yàjẹ́ àáfà yóò sì yàjẹ́ tàbí bí ayédè dúró nìṣẹ́ tó bá yẹ pé àwọn sùkúù ńlá kan tán ní connection pẹ̀lú SSS pẹ̀lú nọ́mbà tó filẹ̀ wọn allocate bí ó bá wà wọn á mú wọn á mú so jama ọlọ́run bá wá ń sọ fún wa pé àwọn èèyàn kan bẹ yorùjí búkà kọ́ olóòfin láhàyà àti dúníyà ẹnu wọn dùn ọ̀rọ̀ wọn nílé ayé èyàn ò nífẹ̀ẹ́ rẹ̀ yóò jọyàn lójú gan wọn ò tún wá máa fọlọ́run búra aláàmáfi kọ́lbè wọ́n wá aládòlẹ́kísọ́ọ̀mù wọ́n tún wá máa ní wàláyìí tí ń bẹ lọ́kàn mi nù mí mọ́ mi ò lábòsí kankan mi ò ṣe àbòsí kankan bẹ́ẹ̀ ṣe ń wò mí inú mi máa fò ó ọlọ́run á ní wàá wà aládùlẹ̀ kìsọ́ọ̀m tẹ́rẹ́ntẹ́ ń wò ìyá alájà ń gbilẹ̀ èèyàn ni olùgbẹ́rùgbẹ́rí ni èèyàn bú ayé ohun ọ̀run ni wàyídá táwálà sàáfìlà arúbì lè yúfsídà fíyá tẹ́ ẹ bá ti wá rí báwọn èèyàn yìí o wọ́n gúnrí kúrò lọ́dọ̀ yín wọ́n wọ́n wọ́n ti kúrò lọ́dọ̀ yín wọ́n ti sẹ́ wọ́n ti wọ́n ti sẹ́yìn kúrò lọ́dọ̀ yín wọ́n máa wá gbìyànjú lórí ilẹ̀ bí wọ́n ó ṣe balẹ̀ ọlọ́run ọba jẹ́ bí wọ́n ó ṣe sọlẹ̀ ọlọ́run di ìbàjẹ́ tó jẹ́ pé àwọn rúgbìn bí wọ́n ó ṣe dìṣọ́ ayé tí wọ́n máa ju bọ́ǹbù tí wọ́n máa fa wàhálà nínú ilẹ̀ ayé wà nọ́ọ̀sì wọ́n ó tún dọ̀rọ̀ bírú tọ́já sí pọ̀ máa lé òsè kíni yọ ọ̀pọ̀ onísìnà ni wọ́n yà ìlàsẹ́ máa ń sọ ìwọ́tọ́ ọjọ́bìnrin bẹ̀rù ọlọ́run Yorùbá sọ pé obìnrin lọ́mọ ẹ̀ ń tọ́ lọ́mọ Yorùbá máa ń tán rí obìnrin lọ́mọ talẹ́ni tó bóun ṣe zìnà ọmọ pé àìrí nǹkan oṣù òun kìí ṣe tọkọ tàlẹ́ ọmọ pé kìí ṣe bóun fẹ́ ṣe zìnà mistake ni ọlọ́ọ̀bì kan jọ kan kọ̀ wá máa rá pamọ́ bó ṣe yẹ kó bo ara kò bo ara lẹ́nìkan bá rí òwe lórí ìyẹn bá tá a sì pé à eléyìí ò ní lọ lọ́fẹ̀ẹ́ àbí kóun ó rèpù ẹ̀ rèpìn bá ṣẹlẹ̀ kò lè sọ ń lé rèpìn bá doyún ó bá yí mọ́kọ̀ lọ́rùn òun sì mọ̀ pé àìrí nǹkan oṣù òun kìí ṣe tọkọ ó ṣe déédéé tí kínni tó ní rẹ́pìn oríṣiríṣi àwọn nǹkan míì àbí boyfriend rẹ ayé ijó òun náà pàdé lèṣù bá tún lò wọ́n èṣù bá da petrol sí wọ́n bá tún wọlé wọ́n bá tún bára wọn ṣe sí náà wọ́n ba ìran jẹ́ ara tí wọ́n mọ encourage ẹ máa ṣẹ́yún ẹ máa bímọ pọ̀ ẹ pa àwọn ọmọ sọ́dọ̀ ọlọ́run irú àwọn èèyàn báyìí èèyàn bú ni wọ́n ọlọ́run ọba tó wá ń sọ nínú sórọ́tù Zukhruf aya 58 ọlọ́run ní mọ́ dọ́rọ̀ búhù lákà ilá jádàlá balẹ̀ òun kọ òmùnà ọ̀sẹ̀ mún sẹ́rà àwọn èèyàn yìí tá à ń sọ̀rọ̀ wọn kò sí nǹkan kan tí wọ́n ó fi lélẹ̀ fún wa ànábì lápẹẹrẹ àfi máa jiyàn kán máa lọ́kìtì pé ọ̀rọ̀ ọlọ́run láwọn tẹ̀ ń wo ìkọ́ mọ́nà kọ́sì mọ́nà alájàngbìlà ni wọ́n oníjà ẹni tó nífẹ̀ẹ́ kán máa jà mọ̀dàrúdàpọ̀ onídàrúdàpọ̀ ni wọ́n mọ̀dàrú ni wọ́n gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí báyẹn kéèyàn ó sọ́ra fún wọn. ọlọ́run ọba tó wá ń sọ nínú súrọ́tù Ghafir aya fifty six ọlọ́ni náà lẹ́dí na yùjáàdì ìlú fi àyà ti la ìbẹ̀gẹ́ èrè sòlítọ́ ń fẹ́ la kébùrọ̀ mọ́ òun bí balẹ̀ rè ọlọ́ni èèyàn tọ́já sí pé yùjáàdì ìlú fi àyà ti láì tí wọ́n jiyàn sí àwọn àmì ọba àwọn àyà ọlọ́run tí sàmì ọlọ́run àbáwọn àyà ọlọ́run nínú kùránì. bẹ̀gẹ́rì sọ̀tọ́ nínú àtàwọn wọn lẹ́rìí kankan wọn láwíjàre kankan tó wá bá wọn látọ̀dọ̀ lọ ọlọ́nirú àwọn èèyàn tá a wá ń sọ yìí ń fi sùdúrì ńlá kíburú kò sí nǹkan kan lẹ́mìí wọn kọjá kíni arrogance and pride ìgbéraga ìjọra ẹni lójú ẹ̀mí gíga ìlókórì ìbú wọn. ọlọ́run á nírú àwọn èèyàn tá à ń sọ yìí tọ́já sí wípé ẹ̀mí wọn ga ọkàn wọn ga sí tọlọ́run ọba máa ń bì bá lè rí i wọn à lè dógóńgò nǹkan yẹn wọn lè dé píìkì ibi tí wọ́n ń lọ ìyẹn ni tọ́lọ́run ọba sọ fún wa ní Suratul Ghafir aya fifty six ní Suratul Ankabut Quran chapter twenty nine verse forty six ọlọ́ni wà látù jáde ìlú alàlìkìtàbì ìlàbílẹ̀ ti yahasan ẹ gbọ́dọ̀ bá àwọn alùlìkìtàb christians àti jew ẹ má bá wọn lọ́kìtìpì àyàfi bẹ̀lẹ̀ ti iya hasan pẹ̀lú nǹkan tó dáa kí christian yẹn wá mú ìtàn rọ́wá fún ọ fẹ́ràn wa ní pé ní ayé bàbá wa globe ọkùnrin kan wá bá bàbá wa ní kinní kan eh, bàbá wa bílálà wa ṣẹgbà fún un bó ṣe pòórá mọ́ wọn lọ́wọ́ nù wọ́n wá tọ̀ sínú mọ́tò tí ò ṣiṣẹ́ mọ́tò wa ṣe kí ni o kọ́ bá ṣiṣẹ́ ìtọ̀ bá di pẹtiróòlù àwọn àtà tí ò fẹsẹ̀ nìyẹn mùsùlùmí gbọ́dọ̀ máa ṣọ́ra fún mọ́ wàá bá wọn alùlìkítà mọ́ máa bá wọn lọ́kìtì pé àfẹ́yí bá dáa kẹ́ máa mẹ́rin nù kùránì kẹ́ máa fi báíbù gbélẹ́gbẹ̀ẹ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní iná abúgọ́dọ̀ rìjálì ìlàlọ́ ìtààlà aládùlẹ̀ kọ́sìm ó ní sẹ́ẹ̀rẹ́ èèyàn bú lọ́dọ̀ ọlọ́run jù tọ́lọ́ 8 the most detested or disliked people before Allah òun ni aládùlẹ̀ kọ́sìm òun làwọn tí máa gbẹ́rù gbọ́n rí àwọn alájàngbìlà àwọn aláyàkókò ònàkí àwọn náà nìyẹn látọ̀dọ̀ afáwà abúlé ọmọ umaru ọlọ́mọ ní kẹ́ bàbá àtọmọ wọ́n gbà látọ̀dọ̀ anábì wa sallallahu alaihi wasallam tó ń ṣàlàyé fún wọn pé ẹ̀rí mọ́nìkọ́ sọ́mọ̀ fi bá tẹ̀lé wàhúwà yá alam lámúyàzal fi sókòtì láàyè àtàyẹnsíà ọlọ́run làwá o àfáwà abúlé ọmọ umaru nípa anábì sọ pé ẹni tó ẹni tó yẹ pé òun àti èèyàn jọ ń fa ọ̀rọ̀ fi bátìlì wàhùwà yá alam nǹkan bú ní tán jọ ń fa ó sì mọ̀ pé nǹkan bú ni lámúyà sálfì sọkútì láàyè àtàyẹ̀ǹsíà ìbínú ọlọ́run yóò wà lórí onítàn kò ní kú lórí ẹ̀ títí yóò fi gbọ́ra alẹ̀ fún mi nǹkan yẹn wàfí láfín fàkọ́díbá àbígọ́dọ̀ bí lọ onítàn ìbínú lọ́bádé fún látọ̀dọ̀ ọlọ́run látàrí tó ṣe àfáà ní tó bá rí bẹ́ẹ̀ àdífì yí Imam Abu Dáúdà àwọn náà gbà wá ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n tó wá gbà àdífì míì wá tọ́lánàbí sọ pé akhwafu ma akhafu ala ummati kullu munafiqin alimul lisan ó nípa nàbí sọ wípé sẹ́ẹ̀rá wọn tẹ́rù wọn ń bá mi jù nínú àwọn àjọ yìí ah àwọn mọ̀nàfíkì ni o àwọn kílà àpèjá mọ̀ alimu lisan wọ́n mọ òdodo lórí ahọ́n ṣùgbọ́n wọn ò mọ lórí kíni o lórí ẹ̀mí wọ́n mọ̀ kó dodo nìkan báyìí ṣùgbọ́n wọn àtẹ̀lé àwọn èèyàn bú nìyẹn kọ́lọ̀kọ́lọ̀ àwọn àmì sí wọn anábì àsàlà tó ń sọ fún wa pé alhaya wàlẹ́yìn ṣùrùbátá nìmínà ìmáàni ṣe kí mùsùlùmí kó ní tìjú bákan náà kọ́ mọ́ yasa kọ́ yẹ ń tọ́ wa reserved nǹkan méjèèjì ara yimani ni ṣe wá rí wàlbàbà wàlbàyàn ṣòròbàtà nìmínà nefak kẹnu èyí ó dùn ẹlẹ́nu dídùn ẹnu dídùn ló fi ń kó àwọn èèyàn jẹ ìṣesí mọ̀nàfíìkì ni. ìṣesí kí la pé o ó sì múnáfìkì ni àwọn náà máa ń ṣe gbogbo rádaràda rádaràda àwa gbọ́dọ̀ ṣọ́ra fún un. bákan náà àáfàá nígbẹ́nu tánàbí àsálà ń sọ ó láwọn mọ̀náfìkì yẹn alimu lisan alimu ó sọ pé alimu lisan alim mubalaga nínú òkè fa'il ah ṣe ráwọn tẹ́ ń wò yẹn ahọ́n yìí ahọ́n wọn ó mọ nǹkan ahọ́n wọn ṣe kí ni o ó mọ nǹkan ṣùgbọ́n ọkàn wọn ni ò ṣe kí ni o ni ò rọ̀ fọ́lọ́hún alhayahu nínú àdíìsí míì anábì ní kéèyàn jẹ́ ń tó ní tìjú àtẹ̀ntọ́já sí pé ó lè para mọ́ ṣọ̀rọ̀bátá nìmínà ìmán ọjẹ́ odidi ẹ̀kan tó méjì nínú wàgbó òdodo walbada walbayan monafikun alimulisan àfá ní káwà lọ ọmọ nípa wípé tẹ́ ẹ bá ti lè rẹ́ nìkan tọ́já sí wípé nínú àwọn ìjọ ànábì tọ́jẹ́ pé mọ̀náfìkì ni ṣùgbọ́n alimulisan ọwọ́ anímọ̀ ẹnu rẹ̀ máa ń sọ ìmọ̀ ṣùgbọ́n òun o mọ̀náfìkì ni irú àwọn èèyàn búta sọ nìyẹn tọ́lọ̀ ọmọ bínú sí àfáà ní tó bá rí bẹ́ẹ̀ àṣúrúbù wà láàkìlù fi á nìyá ti dábì wà lè dọ̀ àfáà níwọ̀n bá tá a sọ mẹ́rin ó ti tó kádìmú kádẹ̀rínú sí ọlọ́njà sọ lórí ayátọ̀ àwa bọ́ síbi ká máa jẹun pẹ̀lú nǹkan oní gold àbí nǹkan oní silver àṣúrúbù wàláàkìlì fi àníyá ti dáàbì wàlfíbọ̀. sẹ́ẹ̀rí tọ́píìkì wà very interesting torí àwọn àáfàá wọn ń fa àwọn àárín kan mọ́ra wọn lọ́wọ́ nínú àwọn àlàyé eléyìí tá à ń ṣe ṣùgbọ́n yẹn a máa sọ́ngbà bá débẹ̀ tora rí i pé obìnrin tó bá ń lo gold ṣé yọ yọ zaka kò ní yọ zaka ìgbà wo ni yọ yọ zaka ìgbà wo ni ò ní yọ zaka ìlà fún tọ̀wí ló ń dà lòwò lámọ́ àwọn àfáàfà díẹ̀ láàrin ara wọn ọlọ́run kó bá ní sọ̀gbọ́n ẹlẹ́sàn rí àfáà lánàbí wa sallallahu alaihi wasallam ní ẹ̀yìn èèyàn látẹ́líbà súnlẹ̀ wà ládì ìbájà wà látẹ́sùrìbú fíyá níyàtì dábì wàlfídọ́tì wàlá tákùlù fi sọ̀háfíà fi sọ̀háfíà fàyínà àlàhùn fi dúníyà wàlàkùn fi láàkírà òjíṣẹ́ ọlọ́run ó lẹ́yìn èèyàn mẹ́wọ̀ sọ àríìrì aṣọ kan ni ọlọ́run já wà lálìjẹ́ náà wàládì baj nínú àwọn aṣọ òun náà tó nìyẹn ẹ wàlátẹ́ṣọ́rọ̀ bú fi ánìyá ti dáábì ẹran tẹ́ẹ̀tún sọ́ra fún òun ni kí ni ìmáàmù mi nínú àwọn golden cup golden cup mùsùlùmí yìí máa fi mú mi wàlfíbọ̀ àbẹ́yẹ tó wáyé láti fi sílfà mùsùlùmí máa sọ̀ra wàlátàkùlù fíìsì àfíà ẹ̀ tó gbọ́dọ̀ wá lọ mú ìta lè awọ àbí skin àbáwọn irun tó máa ń já pọ̀ má wọ yẹn káwá ní ńlá máa jẹ anábì ní asọ́ra sallallahu alaihi wasallam ó dá mi lójú tá a bá lọ sọ́ díẹ̀ nǹkan kan gbọ́dọ̀ wà ń bẹ̀ ni. nínú àdífì míì anábì ní iná lẹ́dí yá kúlù áwòyẹ́ ṣọ́ọ̀bù fi iná ìdábì wàlfíìdọ̀ iná máa yóò járíjẹ́rì yòjáríjìrù fi bá tún nìyí náà rọ̀jà náà anábì sallallahu alaihi wasallam ó ní sẹ́ rí tẹ́ ẹ bá rẹ́ nìkan tọ́já sí wípé ọ wá ń jẹun pẹ̀lú golden material àbò ń mumi pẹ̀lú golden material iná máa yòjáríjìrù fi bá tún nìyí náà rọ̀jà ó ń kàn iná ẹja ànámọ̀ lọ́kàn jẹ sípò tí ó bẹ̀rẹ̀. ló jẹ́ kọ́kọ̀lọpọ̀ àwọn èèyàn ó lówó lọ owó tẹ́lómi ni ji di oṣù ibú lọ́dọ̀ ọlọ́run èèyàn lówó lọ́sẹ̀ á di odò lórí ibú ìwé òfò rẹ̀ sẹ̀sẹ̀ ọmọ lọ ájí ọmọ lọ́wọ́ ra ọmọ lówó fi ilẹ̀ mọ́sálásí ọmọ rí nǹkan gidi jẹ ṣùgbọ́n gbò lówó lọ́tán kò lo kọ́ọ̀pù oníke táwa ń lò kò lo stainless jẹ́mọ́ irú golden cup ọlọ́run làwa ń bẹ̀ bákan náà àáfàá ní ká tún lọ ọmọ irú àwọn èèyàn báyìí tọ́já sí pé ìtí wọ́n mọ̀ kọjá ìtí ń ṣẹlẹ̀ ní agbègbè wọn nìkan wọ́n nìdí kan sọ́ra ṣùgbọ́n tó bá wá já sí wípé fàdákà èyàn ò ní sílfà òun ló fi ń mumi àbí góòlì náà ni wọn lánàá bí sọ pé irú wọn ò ní fi mumi lálùjẹ nù kò dẹ̀ sẹ́ni tí wọ́n náà tí ò ní fi góòlì cup mumi títí ẹni pé wọ́n ní pé kí ni o wọ́n ní lálùjẹ náà. lánàá bí ti ń sọ pé máa ń ṣẹ̀ríbà lámúyẹ́ ṣọ́rọ́bù fíyà fìlà áhírọ̀ ó ní sẹ́ rí ẹni tó bá já sí wípé ṣẹ̀ríbà fílífì bọ̀ ọ wá mú sílfà material lọ́ba fi ṣe kọ́ọ̀bù lọ́ba fi mú mi irú ẹni yẹn lọ́rùn anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kò ní rí ìyọ́nú ọlọ́run torípé lámúyẹ́ ṣọ́ọ̀bù fi áfìlà áàkìrọ̀ kò ní mú lálìjánná kí aláǹfààní rọ́tà lọ ní àwọn ọmọ tá a mú láyé téèyàn lọ wọ kí ni o iná ọlọ́run àwa o. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àáfàá tó wá parí ìyẹn pẹ̀lú àdìsí eléyìí tí mọ́mú muslim tí wọ́n ṣe gíní tí wọ́n gbà wá àwa fẹ́ bọ́ síbi àtìyárọ̀ àtìyárọ̀ yẹn àmọ̀básíkò ó tó wà ká fara rẹ̀ ká mọ̀ tẹ̀síwájú sẹ́ẹ̀rí tíyárọ̀ ó ní ṣe pẹ̀lú tọ́ìrù ẹyẹ ìgbàgbọ́ àwọn lárúbáwá nígbà jàhílíyà wọ́n gbà pé ẹyẹ tó bá ti lè kọjá bóyá kọjá lórí wọn àbó wà lọ́nà miraculous way àgbẹ̀rẹ̀ ẹgbàdé ní olè iná wọ́n pé nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ tí nǹkan burúkú ọ̀bá ṣẹlẹ̀ gan àwọn ní nǹkan burúkú ọ̀ṣẹlẹ̀ ìyẹn lọ́jọ́ máa ni pé kí nǹkan kan ká máa rò síra wa pé yóò ṣẹlẹ̀ ó wá ṣẹlẹ̀ àbí tó bá jama òtún ṣe kíni ẹni yóò ní ah èmi náà ti á di sí òbáyé kò sí kíni náà kọ́ mọ́ ṣe kíni o tọ́lọ́ bá fi kọ́ bá àwọn sí òtún ṣe kíni àyẹn gbogbo ayé ní ọ̀fẹ́ ẹ̀ mọ́ àáfàá ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó ní látẹ́líbà súnlẹ̀ àrírọ̀ wàlá dìbàjà wàlá kíni wà látẹ́ṣọ́rọ̀bù fi àníyá ti dábì wà fídọ̀ wọ́n tó rìbí ti eléyìí ni wà látàkùlù fèsì àáfíà fàyínà aláhùn fi dúníyà wà làkún fi láàkírọ̀ tó anábì ní ẹ má wọ aṣọ àrír ẹ sì má wọ aṣọ dìbàj bákan náà ẹ má mumi nínú golden material àbẹ́ ìtọ́jẹ́ silver material fídọ̀ bákan náà wà látàkùlù fèsì àáfíà àáfàá tó wá ń kọ́ṣàn wa ẹ má jẹun fi sàáfìá ní àwọn tá a lè fi wé agbègbè ibi tọ́já sí wípé òun ni àwọn nǹkan tí wọ́n ń fi golden material ṣe ó lè má jẹ́ cup ó lè jẹ́ abọ́ ó lè jẹ́ job ó lè jẹ́ stainless plate àtàwọn tó jẹ́ ànábì ni ẹ má tiẹ̀ fi jẹun rárá ẹ má fi àwo ẹ má fi àwo ní wúrà torí wúrà náà máa ń pe góòlù ní yorùbá góòlù góòlù gan ti di èdè àyálò ní góòlù wúrà àti kíni o fàdákà bí wọ́n sì máa ń pe góòlù àwọn sílẹ̀fà nìyẹn. anábì sallallahu ó ní ẹ má jẹun nínú sehaf nínú àwọn nínú kọ̀ńténà nínú pléètì eléyìí tán bá fi góòlù ṣe fàyínà aláwo fi dúníyà kẹfìrí lóní láyè wàhálà kan fi láàkírọ ẹ̀yìn lẹ́ni lọ́rùn kéré kẹfìrí nípa àlelo góòlù láyé àlelo àmọ́ yọ sàkẹ́ẹ̀ pàápàá tó yẹ pé obìnrin mùsùlùmí o lọ́sàn kójọ tó ń kójọ tó ń kójọ ó lè jẹ́ pé abíárí wa ní góòlì one million two million three million lé yóò mọ̀ yọ sàkà lórí ẹ̀ ó ní bí ó ṣe máa yọ àwọn àfáà ṣàlàyé o. bákan náà nínú àdìsí míì anábì ní iná lẹ́bí yákùl àwòyẹ ṣọ́bù fi iná ìdábì wàlúfíbọ̀ anábì lẹ́ni tó bá já sí pé golden or silver material ni ló fi ń jẹun iná mọ́ fi bá tí mi iná rọ̀ já námọ̀ iná já námọ̀ ló ń jẹ síkùn iná ni ọmọ pọ̀ ìfún rẹ̀ pọ̀ ọlọ́mọdé àwòrán kátó àlùjànnà ju ajá sírètì ni torí pé iná yẹn wàláhì kò sírú ẹ̀ láyé ẹ̀yìn alágídí sọjà alágídí wèrèwó wọ́n bá ju náà ọmọ kèrè o niyapọ ibi tí ó sì máa ọ̀rọ̀ láéláé nìyẹn ọlọ́run àbí o gbogbo tí ó jẹ́ ọ̀nà tá a bá ń ṣe o tí ó jáwọ́ náà ọlọ́run má já ṣe o làlá ọlọ́wàlà kú wàtà ìlàbí láìláàlú ìlànà bíi. àfààní tó bá wá rí bẹ́ẹ̀ á wà á bọ́ kan àti kọ́rí báyẹn gbogbo ṣùgbọ́n tẹ́ wá rí tíyàrọ̀ yìí àáfàá lòun ó yàtọ̀ kí nǹkan ṣẹlẹ̀ kárò pé nìkan lọ́jọ́ sábà bí ẹ̀ àbí nǹkan kan ló fà òun ní jẹ́ tíyàrọ̀ irú tíyàrọ̀ yìí wá rè àáfàá wa Salma ọmọ Kuhail ó gbà wá látọ̀dọ̀ Isa ọmọ Asim látọ̀dọ̀ Zoro látọ̀dọ̀ Abdullah ó lànà bí sọ wípé àtíyàrọ̀ tu ṣeré kan àtíyàrọ̀ tu kẹ́yẹ ká máa àtàchì ká tó bá ṣẹlẹ̀ mẹ́yẹ wọ́n ní àjẹké lánàá ọmọ ṣe kí ni yóò bá bìlífù pé tẹ́yẹ bá ti pé ẹyẹ ó ní connection pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ ìgbà àǹfààní tó bá rí bẹ́ẹ̀ ànábì ní àti arọ́tù ṣirikun wà máa mì ná wàlákínà lọ́à yùdìíbù bí tàwa kùl ó ní tó bá wá rí bẹ́ẹ̀ o sẹ́ẹ̀rí ń tá pè ní ká máa àtàjì tó ṣe wá mẹ́nìkan ìwọ ló fà ìwọ ló ṣe àáfà àlẹ́bọ̀ lélẹ́yìí àti tí ọba tó tó bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá àlékè ọlá wàlákìnnà lọ́à yòdìbù ubi tàwákùl tó bá wọ ọlọ́run ó lè mú lọ fún yàn pàápàá jùlọ pẹ̀lú kéèyàn gbára lọ́lọ́run ọba àlékè ọlá ìmáàmù Tirmidhi àwọn náà gbà wá afáwa Sulaiman ọmọ Harbu ó ní wàá mọ́mí náà wúwà mí ń kọ́ lè Ibn Mas'ud ó ní kò sẹ́nìkan nú àwọn àbíkọ́ lọ síbi tí Ibn Mas'ud lọ àwọn àfáàwá níbo ni Ibn Mas'ud lọ ibẹ̀ ni olùbẹ̀ náà náà fẹ́ sàlàyé wàkọ́là nàbí sallallahu alaihi wasallam anábì wa ń sàlàyé wa pé láàdúwà wà látìyàrọ̀ wà wàhíbùl fáàlà anábì ní kí àìsàn kan máa ṣẹlẹ̀ káwá sáré àtàjẹ pé lágbájá tó ń bọ̀ lọ́wọ́ ni lágbájá tó rí báyìí ni anábì ní ọ̀dà tó tàbí tíyàrọ̀ tó ti yé tíyàrọ̀ òun ni kájá pé ti ṣẹlẹ̀ ọ̀ṣẹlẹ̀ káwá àtàjẹ mẹ́yẹ ẹyẹ tó kírun lọ́fà ẹyẹ tó forí ìgbẹ́ náà ni ẹyẹ tó rí báyìí ló jẹ́ orí bẹ́ẹ̀ ànábì ní òkúrọ̀ fún gbogbo nǹkan àwọn ṣẹ̀ṣẹ̀ jà ìlíyà ó ní ṣùgbọ́n èmi nífẹ̀ẹ́ àlùfáàlù àwọn àáfàá ní kíní jẹ́ fáálù ànábì wa ní alikẹ́límọ́tò tó yíba ọ̀rọ̀ tó dáa èèyàn fẹ́ sọ̀rọ̀ tó dáa ọwọ́ pákéjì ẹ̀ káwọn èèyàn ò fi lè gba ọ̀rọ̀ yẹn lọ́wọ́ rẹ̀ àáfàá ní òsì tó burú ń bẹ yẹn. a á bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú yòó láti mà ní dáa àbí mà ní dùnìyà ìlà àbí ẹni tí wọ́n bá ń pè tọ́já sí pé wọ́n ló bàbá rẹ̀ tó jẹ́mọ̀sẹ̀ gbọ́ yé tí bàbá bá jẹ́ pé ó yàtọ̀ ìyá lọ́pàpọ̀ ó kọ bàbá lẹ́nu fọmọ kọ̀ọ̀kan obìnrin ti kọ́ lọ́kọ kan ọkọ a ó wá lọ fẹ́ ọkọ c kò gbọ́dọ̀ ló kọ̀ọ̀kọ sí fún àwọn ọmọ ta ni àwọn ọmọ ọkọ a yàtọ̀ sí yìí ò kéèyàn máa kílé mu fámìlì tí èsè tiẹ̀ ìyá ní gbogbo eléyìí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ká parí èyí tá à ń bá bọ̀ yẹn àáfàá ní ká lọ ọmọ tá a bá ti kọ́ pé nǹkan kan ò lè ṣe wá mọ́ sí ìbànà kàtàbà lọ́wù àfi tọ́lọ́mbà ní tiwa òun ni ntọ́lọ́mbà ní èsè tiwa yóò fò wá ru ọlọ́mọ sọ wa. látọ̀dọ̀ àfáà wa sáàdù ọlọ́mbà yọ́nú sí gbọ́ tánà bí sọ báyìí pé ẹni tí wọ́n bá ń pè tí bàbá rẹ̀ náà fi ń pè ó ń tọ̀ náà àṣírú ẹni báyìí kàn fi mọ̀ wípé gẹ́rù àbí ì kìí ṣe bàbá ẹ̀ ló bí ó ní fàlìjánátù alẹ́ haram irú ọmọ yìí ò ní wàlú jẹ́ wọ́n ń pè ọ́ ló kọ bàbá tí èsì bàbá rẹ̀ wọ́n náà sì ń dáhùn irú rẹ̀ ò jẹ́ ọlọ́mọ ti ọ̀rọ̀ ti wà bẹ́ẹ̀ Imam àti Muslim ló gbà wá látọ̀dọ̀ àbúrò rẹ̀ ránú nípa nàbí sọ pé látẹ́rẹ́gàbúwa náà àbáyé kún fàmọ́rọ̀ gíba àná àbí fàwúwà kúfúrú ó ní ẹ̀rí ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ẹ lọ gbọ́ yé pẹ̀lú pé kí ni àwọn tó bá jáwọn òbí yín ẹ mọ́ ṣe tí ò dá sí wọn ẹ mọ́ gbòǹrí kúrò lọ́dọ̀ wọn ẹ mọ́ sọ wípé ẹ ní bá wọn ṣe ìyẹn ṣètọ́lọ́run lára wọn àwọn náà ò ṣètọ́lọ́run lára yín. níbi ó ní ẹ̀rẹ́ ní tó bá pèsè ọ̀dọ̀ ẹni tí èsì bàbá rẹ̀ làánà wúlọ́ọ̀. kọ́lọ̀ ó sẹ́bile kọ́lọ̀ ó bínú sí ara tó wà níbi a ó gùn a dànù tó ń bí ilé mi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó bá di ọjọ́ mẹ́jọ a wà á gbé láti ibi tí a ti dúró lónìí lẹ́ni tí wọ́n mọ̀ bẹ ọlọ́run pé kójú ó wúlò fún wa láyé àtijọ́ ọ̀kìyàmọ̀ subhanaka allahumma ilaha astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh